إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له <clears throat> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن رسول الله صلى الله عليه وآله وسلم قد بين في الثابت من السنة أن الصوم حسن من الشهوات ومن النار جنة وأن الله تبارك وتعالى اسمه خصه بباب من أبواب الجنة وأنه فتح لأنفس عن الشهوات <clears throat> ويحبسها عن مألوفاتها فتصبح مطمئنة وهذا الأجر الوفير والفضل والفضل كبير تفصله الأحاديث الصحيحة إن شاء الله تعالى سآتي بهذه الأحاديث في خطبة اليوم الأول asọ́wọ́ jùnàtàn ọ̀fẹ́ni fún ọlọ́wọ́n bá ní tí ọlá ọba tó dá ìyẹn àti ẹ̀yìn tó wá sàwà lẹ́sà pé ká jẹ́ ọ̀kan nínú àwọn onígbàgbọ́ òdodo ìyẹn ni mọ̀ ní abẹ́ ọlọ́wọ́n bá ní tí ọlá kó má ṣe wá ní jùlù ìlà ẹ̀ kò jẹ́ pé kò sí ẹnìkan tíjọ fi tọ́ sí ní ti òdodo àti Allah ta'ala tí òkú tí ó sì bímọ tẹ́nìkan òbí mo jẹ́rìí pé olóòrùn ṣẹlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí gbogbo àgbàlá yìí kí àjọlọ ọlọ́run kó máa bá ànábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá gbà ó ká gbogbo mùsùlùmí àgbàlá yìí ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ jẹ́ ọlọ́run ọba níbi kíbi tá a wá bá wà ká sì bẹ̀rù rẹ̀ ààwẹ̀ <clears throat> tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí àwọn ẹ̀san tó gbọ́n tí ọ lọ́pọ̀ <clears throat> fún aláwọ̀ tó lẹ́gbẹ́ ní nàìjíríà wà ní tàbá wo ààwẹ̀ tọdún yìí ó jẹ́ àrà ọ̀pọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá yìí láti jọ́ ti àti délé ayé ààrí oṣù òjọ́ rí ìjọ́ kejì láàmà ṣùgbọ́n pẹ̀lú òkú ọlọ́run ti ọdún yìí nílùú àìsàrẹ́ ń bí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ààyè ni àwọn èèyàn ti rí oṣù ó dà ìdíjọ fún ara mi gbogbo ara mi rí nílẹ̀pá mo ṣe ń wò ní wọ́n pè nílẹ̀ kan ní pé àwọn náà mọ̀ rí kódà nígbà tó ti bọ́ sẹ́yìn òkè tó ń lọ sálẹ̀ nílẹ̀pá ní ẹ̀kan lé ń bí ìkù sókè tó di àwọn èèyàn ṣe ń wò bẹ́ẹ̀ ni wọ́n pè mí ní ìrúfẹ̀ pé àrùsáàbẹ̀ pé oṣù mọ̀ làwọn ń wò ní bẹ́ẹ̀ ní káàkiri ìlú ẹnìkan ní àṣàd ah, òun àtàwọn ẹbí òun àwọn kóra wọn síta báyìí lákúrẹ́ táwọn ń wo òṣùpá oṣù tuntun lójú ọ̀ torí náà gbogbo ẹni tó bá fẹ́ jìyàn oṣù a wá bẹ ọlọ́run gba gẹ́gẹ́ bá nàbí ṣe fi kọ́ wa nígbàtí a bá ń tabárí àdúrà tó ká ṣe abẹ́lọ́wọ́ bá ọlá jẹ́ kí mọ́ rọrùn pé ànábì ní ká sọ amni wa iman ọlọ́run oṣù tó lè jẹ́ kó lé fún wa kó jẹ́ oṣù ìfàyàbalẹ̀ fún wa jẹ́ ó jẹ́ oṣù fún wa wàtàwòfí àti ìṣe kòrúngẹ́ máa tó ṣíbù àtàrọ̀ àwọn nǹkan tó yọ́nú sí ọlọ́run àti nǹkan tí ó nífẹ̀ẹ́ sí ẹ̀rì ọlọ́run bá ní kíọ́lá oṣooṣù náà ní oṣù àgbáríkà fún wa oṣù Ramadan lọ́gbìn tó jẹ́ ọ̀nà yẹn nínú ìtànrí tó fi jẹ́ ara ọ̀tọ̀ abẹ́lọ́run bá ní kíọ́lá kí mọ́jẹ̀ká mọ̀ nira inú rẹ̀ náà ni ọ̀rọ̀ káàṣì táwọn èèyàn ò rí ṣùgbọ́n tó ń ti bẹ́ èèyàn ní nàìjíríà wà ní ọ̀rọ̀ pé àrówó transfer nǹkan kan ó fi ti transfer látọ̀sẹ̀ kan ní ìpín ó hangi tó transfer rẹ̀ kó ló ti lọ ẹgbẹ́ transfer ìdínì ní rí ní transfer pé àmọ́bí tó wò ń wà ẹni tó bí òun ni ó ti lọ olóhun sì ti lọ ẹni tó bí ránṣẹ́ fún àníhun ní ìrí ọlọ́run sànù gbogbo àwọn ara ètò ìgbésí ayé náà ní káàmà rí tó sì jẹ́ àdánwò ọ̀nà àbáyọ rẹ̀ náà ní káàmà bẹ̀ náà ọba àdíkẹ́ ọlá gbogbo ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní òjò olóòrọ̀ yìí nílùú wá bí adúgbẹ́ bọ́lọ̀ òjò dé rọ̀ kò gbélé nígbò mí ó gbélé ó ṣí báàmù tó rọ̀ bí ìbò tẹ̀ ìbò fi atẹ́kùn díẹ̀ ọkàn wá balẹ̀ ajáde ní láàárọ̀ àgbọ́ pé òjò ti gbélé ẹnìkan lọ òjò ti ṣí tó bá wà yóò jẹ́ tó pọ̀ tó tẹ́ bá rí ń bẹ̀ ẹ̀ ó wọ́ náà nìyẹn tọ́lọ̀ kó ṣàrọ̀wà àwẹ̀ tí ń gbà ni àdábìwà Muhammad sallallahu alaihi wasallam sọ pé kò sí ẹni ó ní sọ wípé kò sí ẹni tó lè mọ òkí wọn aláàdá ni tí ẹni aláwẹ̀ máa gbà ni wípé ọlọ́run ọba àlékè ọlá sọ wípé kò sẹ́ni tó mọ òdiwọ̀n láádá tàbí iye láádá tàbí báwo ni ẹ̀san olóore yóò ṣe kùn tó fún ẹni tó gbáwẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ọlọ́run ẹlẹ́dàá sọ wípé ẹni tó ń gbáwẹ̀ yìí ó gbé jíjẹ rẹ̀ àti mímu rẹ̀ lẹ́jù ó gbé jù sílẹ̀ fún òun ọlọ́run ọba wàhálẹ̀ ajízi bí èmi ní ìsàn lẹ́sàn ana ajízi bí ẹ̀sọ́ ọlọ́rọ̀ wà tán nìkan ló mú òdíwọ̀n tó fi bẹ́ẹ̀ náà anábì ìsọ̀rọ̀ láàrin wàtán sọ àwọn ẹ̀san ara àwẹ̀tẹ́ rí yẹn ààbò ló jẹ́ fún gbogbo aláàwẹ̀ ààbò ló jẹ́ fún gbogbo aláàwẹ̀ pàápàá fún tí ọlọ́run ò kádàrá pé ààwẹ̀ yóò ma dáàbòbò wá kúrò níbi ìdìnà yóò ma dáàbòbò wá kúrò níbẹ̀ anábíwá ya ma'ṣara shabab ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin mọ́nísítà tọ́ àmínkùnmùlì bá ẹnikẹ́ni nínú yín tó bá ti ní ìkápá láti fẹ́yàwó ìkápá ìpẹ̀lú ènìyàn tó kó sí fáni yàtàzáwòwàjì kó yà fẹ́yàwó nípa ìrẹjú sílẹ̀ ìníyàwó tẹ̀yàn yẹn yóò jẹ́ ká lè rẹjú sílẹ̀ jùlọ wà á sọ lèlè fáàkì òun ló ti ṣọ́ abẹ́ ẹni jùlọ níbi ìṣekúṣe wà mẹ́lá yẹ̀sàtẹ̀ àmọ́ ẹni ọlọ́run bá tí ìyọ̀ǹda ìkápá mú láti lè lóbìnrin kó fẹ́yàwó fàárẹ́ nìdí sọ́rọ̀ ànábì ní kó máa gbà rẹ̀ fà iná húlà húlù jà ààrẹ yóò máa jẹ́ ààbò fún un níbi ìṣekúṣe ṣẹ́gbẹ́ yóò bá ní mùsùlùmú jarunpá olúwa rẹ̀ rí nǹkan jẹ ni aláàmù yóò rí nǹkan jẹ ò ní èèyàn ẹni ebi ń pa je jẹ́ ọ̀rọ̀ obìnrin ebi so ìfẹ́kúfẹ́ ọkàn àtòjíkòkòrò àtagbára yẹn yóò máa

kò ní gba àwẹ̀ kan sójú ọ̀nà lórí ọ̀nà ọlọ́run àyàfi pé ọlọ́run ọba yóò gbé ojú rẹ̀ jìnà síná ní sàbọ̀rínà kọ̀rí ìpà ní ìwọ̀n ìrìn àjò àádọ́rin ọdún 70 years ìrìn tẹ́yàn bí lè rìn tẹ́yàn bá bẹ̀rẹ̀ sí fẹ́sẹ̀ ẹ̀yìn báyìí fún àádọ́rin ọdún 70 years bó ṣe jìnà sí yẹn lọ́lọ́wọ́ ó ṣe gbé ọ̀rọ̀ jìnà sí iná ní ojú àbíkí àrùn ṣàgbé nínú sọ́ọ̀tù fàjírí tọ́lọ̀ ọba sọ pé wà jí á yọ́ ma èdè níbi jahanna a ó gbé iná jahanna iná jáàdánmà yóò di ń tá ṣàfihàn rẹ̀ fún gbogbo ẹni tó bá lè rí nà ṣùgbọ́n yóò jìnà sí ẹni tó bá gbàwẹ̀ ẹyọ kan ni ó sójú ọ̀nà ọlọ́run báyìí ọlọ́run ọba yóò gbé jìnà sí iná ilẹ̀ ní ìwọ̀n irin àjò ọdún tó jẹ́ àádọ́rin ọdún 70 years sí ìyànlẹ̀ ìrìnbẹ̀rẹ̀ alágbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé man sọ́ọ̀mà yawman fi sabilillah ó gba àwẹ̀ ọjọ́ kan péré lójú ọ̀nà ọlọ́run báyìí ja'ala Allahu bainahu wa bayna an-nari khandaqan ọlọ́wọ́ bá yóò jẹ́ kí ó wà láàrin wa àti iná kòtò kan kàmà ètí mọ̀ nǹkan pé àwẹ̀ yíkẹ́yẹ̀ bá lójú ọ̀nà ọlọ́run

ojú ọ̀nà ọlọ́run jẹ́ jáde ni wọ́n tù sí wọn ní tù sí jáde wọ́n ló ń tù sí ẹ̀mí ara rẹ̀ bẹ́yìn fi sàbílì láì tàbá fẹ́ gbowó mọ́sílájú kí làwọn ẹmọ ẹgbọ́ fi sàbílì láì àjọ pé ẹ̀sànwó ìfún jáde sójú ọ̀nà náà rárá ìtumọ̀ rẹ̀ ní pé tó torí ẹ̀gbá ogbà àwẹ̀yẹ torí ìtọ́lọ́ kò síbi mi tó fi gbà ju pé torí ìtọ́lọ́ gbogbo láti ń ṣe náà ní ẹ̀sìn torí ìtọ́lọ́ mi kọ́lọ̀ bá àdìṣe kí ni kò lè fi wá sáré jẹ́ náà kò lè yọ́nú sí wa bẹ́ẹ̀ àwọn míì tó bá ìmọ̀ tí wọ́n wọ́n tó gún kí kọjá orí ewé o ẹ bá sì ti gún kí kọjá ewé kó ló lọ yẹn ilẹ̀ ní lọ àwọn ní àwọn òtórí àlèjánà sí lọ wọ́n tó wá sọ àsọ rége tàbí wọ́n tó wá sọ àsọ jù tàbí wọ́n kọjá àlà wọ́n ní ìrẹ́ ọlọ́ tó bá jẹ́ torí káwọn lè wà àlèjánà làwọn fi ń sìn ọ̀pọ̀ bá àwọn sáré wọ́n tó tẹ̀síwájú ní àwọn òṣìṣẹ́ náà torí káwọn bá àwọn ọjọ́ orí ìbẹ̀rù náà sáàkì torí báwọn bẹ̀rù náà làwọn bí ní jọ́sìn fún ẹ̀yọ́ lọ fàwọn sí náà àwọn wọ̀nyí ni sí àṣẹ ìtọ́bù tó kọ́ wọn ìṣìlú kọ́ wọn níyàwó torí pé ìtọ́lọ̀wọ́ bá sọ ọ́nà kòránì pé fàtàrí àrùn ìlàmà fírọ̀ tí lè rọ̀ bí kò wájá mẹ́ẹ̀kìn ọ̀pọ̀ àṣàmà wáṣàrà ẹ̀sà lápá ń tètè ẹ̀sáré èje lọ síbi ìwá àforíjì olúwa yín àti àlìjẹ́nnà abdu asama wa tiwala tí ìbú àlìjẹ́nnà ju sánmà àtìlẹ̀ lọ riddat lil muttaqin àti pèsè rẹ̀ lẹ́fà olùpáyọ̀ lọ sọ́lọ́ ní kásáré ṣe kí ni àlìjẹ́nnà ọgbọ́wọ́ ayàkọ́lù kùrán tọ́lọ̀ ní ọgbẹ́ ẹmọ́ ṣiṣẹ́ torí àjẹ́ náà ayàkọ́lù kùrán tọ́lọ̀ ní ẹmọ́ ṣiṣẹ́ torí kẹ

ìgbà náà lè so rẹ̀ yóò wà gbó ìgbà náà lẹ́ẹ̀ríká láàrin jẹ táwọn lọrin pè ní làbídún gbogbo bẹ̀rù pé kábọ̀bà pè ní da ìbínú dàbínú dàgbéjà ọ̀sá ni dẹ́bínú ó wá fẹ́ jọ dàbínú pé ká da ìbínú àwọn ẹ̀mí gbogbo ìdí dẹ́bínú ẹmọ́dẹ̀bínú àwọn lọrin ní ó dà làbídún ó parí èso yẹn

tẹ́ra ẹyọ kan tẹ́wá yọ kóró inú ẹ̀sùn kúrò tẹ́wá láti méjì tẹ́bá fi tọ́ ẹkún ẹnìkan ẹ̀kì rí sí gàgàrà yìí iná ní ẹ̀kẹ́ mọ́bà wọ́lá ní tẹ́bí tọ́rẹ ẹ̀wọ̀n dáadọ́ ní ìsọ́nbẹ̀ ẹlọ́run sàánọ́wà ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀sọ́ tí ń bẹ̀fọ́ àwẹ̀ àkọ́kọ́ ni pé ààbò ni níbi kíni níbi ìfẹ́kùfẹ́ ara tọkàn zina ẹlẹ́ẹ̀kejì ààbò lábẹ́ àkọ́kọ́ yẹn ààbò ní níbi wíwọ̀ náà níjọ́ gbèǹdé ẹlẹ́ẹ̀kejì àṣọ́ọ̀mọ́ yúdì kílù lè ààwẹ̀ gangan múra rẹ̀ a máa gbé èèyàn wà lè jánà ààwẹ̀ gangan a máa gbé dúnláni aláàmẹ́rin ó lè kó lè bí ilẹ̀ jánà jú mi níwe tàbí tọ́ka fún mi iṣẹ́ kan tí ń bá ṣe átorí rẹ̀ sí ní sáàlì jánà kọ́ alẹ́bìnrin àlẹ́kàtì sọ́ọ̀ ní ó dọ́wọ́ rẹ̀ máa gbàwẹ̀ láàmìlàlàfú kò lẹ́gbẹ́ yíwápa sọ ìmúrù ojúrọ̀mù dẹ̀zọ́ ìrìn ìta àwọn aláwẹ̀ gbogbo bá ń a ní ẹ̀sán tó ṣe wípé kò sẹ́ni tó mọ̀ òdíwọ̀n rẹ̀ pé òdíwọ̀n báyìí ní àlẹ́bìnrin kùránì ara fi kan ládá mẹ́wàá tó bá dáwẹ̀ kan ládá wòlúwà ọlọ́run wa la nínú rẹ̀ torí àdíbì kan ló kó àwọn mẹ́rin nǹkan mẹ́ta pọ̀ ilẹ̀ kẹrin ònípe yóò máa bẹ fún gbogbo aláwẹ̀ ìdùnnú méjì ìdùnnú méjì tàbí àsìkò ìdùnnú méjì àmọ̀ àdíbì tàbẹ́kà yóò gbé jáde tó jẹ́ pé ìkẹta tí ni wípé kùlúfù fánmi sọ iní àtòyábó ìdàmọ́ ìbìnrẹ́ ìlékè oòrùn tí ń jáde lẹ́nu aláàwẹ̀ kódà bẹ́nu rẹ̀ bújì lọ́dọ̀ ọmọ èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ní lọ ìtumọ̀ ọ̀rọ̀ ikọ́ ni bẹ́ẹ̀ ni mùsùlùmí àwẹ̀ bá kó ìtumọ̀ rẹ̀ tọ́lá lómi ni òun fẹ́gẹ́ ní òun dáadáa kó bùtì bó ṣe bùtì tó hàn táwọn èèyàn gbé mú sáfẹ́ lórí ní ó ṣe dáa tó lọ́dọ̀ ọlọ́run àṣìgbọ́ ni ò àṣìgbọ́ ni ò torí náà wọn ò ní kéèyàn márùn-ún bá kò tó bá jí lórí tó fẹ́ jẹ sàárì o a sọ pé oúnjẹ taa máa jẹ nígbàtílẹ̀ fẹ́ mọ́ tó ń súnmọ́ kí kúkà àgbájá ló yọ náà pè sáàrì sàhó ànábìsí ní tàṣàhárò ẹ máa jẹ sàárì ẹ jẹ sàárì fi àlùbáríkà ní bẹ́ndì sàárì jíjẹ kò sí nǹkan àlùbáríkà tó bá ní ò nídìí àlùbáríkà ní sàárì òun ilé jẹun lóòrùn o ó máa jẹ náà ni hmm, kí ló wà á ṣe gbogbo tó bá ti jẹ lóòrùn náà ló ń jẹ kódà náà bàárì bánà bí ló dájú náà ní dábínú tó bá lè jẹ ọ̀wẹ́ yẹn kó lè jẹ kàrò lè jiyán ò lè jẹ bá ò lè jẹ nǹkan òkè ẹlọ sí ó lè jẹ lè jẹ wá ẹlọ adábínú bó ṣe kó jẹ àwọn nǹkan tó dùn mí nífẹ̀ẹ́ sí bó ṣe orógbó náà fi tàbí orógbó kúrò sáwà nǹkankan bẹ́ẹ̀ lọ gbóso mi sáàrí pé o fi ṣe kí ni o fi ṣe sáàrí tó pé ṣàìtàn tẹ̀ ń wò yẹn kì í fẹ́ ká gbà lára yóò àwọn ìgbésí ọlẹ́gbẹ́ tó bá ti jẹun lóru ẹ̀ẹ́ òmò ìyàgbẹ́ ìníkà ní máa sọ fún pé ní òun ìyàgbẹ́ oòrùn dábínù kan náà ní anábíwa Muhammad náà àbí tàbí rẹ̀ rọ̀ kọlọ̀bá ní yọ nífẹ́ o ní kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kíkà ọlọ́run bá ó ní òun fúnra ẹ̀ sọ pé kọ́lá ọlọ́run bá ìyà gbogbo ṣẹ́ tí ọmọ ẹ̀dá Ádámà ń ṣe tí ẹ̀ ní àyàfà àwẹ̀ nìkan fa innahu li tó tèmi tèmi níta àwẹ̀ wàá ní ẹjìzì yìí ìní ni màá san lẹ́sàn lórí rẹ̀ wà sí yáàmù júnà àwẹ̀ ààbò ní jẹ́bíkà sọ́lẹ̀ kan wà ìgbà kánà yàmù sọ ìní àdíkùn fàlàyárùfún wàlàyàpọ̀ tẹ́ẹ̀bì jà fa inú sáàbà ahad tẹ́nikẹ́ni bá wá bú wa tàbó a kí ó yára sọ pé nsọ iwu ala ń sọ ìwò aláwẹ̀rẹ̀ ni wọ́n lábí muhammadin dìyàjíkì anábi ni òun fi ẹni tí ẹ̀ ní òun bẹ lọ́wọ́ rẹ̀ làkùnlúùkù fáàmì sọ ní àtìyàbọ̀ ìdáwà ní ríhìlì mìsíkì oòrùn ẹnu aláàwẹ̀ ó dùn lọ́dọ̀ ọlọ́run ju oòrùn ọba tùràrí à ń pè ní àlùmísìkì lọ lè sọ ní farhatani yàfọ́rọ̀hùmà ìdùnnú ní máa sọ̀kalẹ̀ nígbàtà aláwẹ̀ bá ń ṣínú gbogbo náà lárílẹ̀ ìlànà nígbàtà fẹ́ wá ṣínú mẹ́sàlájì èrò ti pé kàgbódà wọn wò pé orin àwọn ẹnẹjá ọkọ̀ ọ̀pẹ̀ ó ní oge àbá orin ti jáde orin ti wọ́ wọn ní kí ewọ̀ lánàá bí ti mo dúró sí mẹ́sàlájì kan wọ́n pè mí lórí fóònù ẹjọ́ ṣàfilé sínú báyìí ìmáàmù mẹ́ṣọ́rájì ìgbà ló pè ní àti lè sínú wà parí jáde ìgbòdì mú wò àti lè sínú tọ́rọ nìkan jọ́pọ̀ sínú lé ní mo jẹ bóòdè oòrùn ilé ìjì lọ ẹnìkan ní ìtàk ẹ̀yìn òjò mọ́rọ̀ ó lè tó ìgbóní òjò kankan kọ́ tó bá dọ̀ láti ojú bá mọ́jù báyìí láàlọ́ máa kù jù àmì ètẹ́ mi ń wò yìí oòrùn ti wọlé kò padà jáde bẹ́ẹ̀ ni mú àwọn àbí dẹ́mínù ló fẹ́ jẹ àbí àkàrà àbí ọlẹ̀ àbí kankan tí wọ́n ti gbé wá náà fẹ́ fi ṣílẹ̀ ní tó bojú jẹ́ láyé fún emu mílíkì bojú jẹ́ amẹ́nìkan ní àbí kó ṣe yóò pé inú èémú sẹ́pẹ̀ àbí kó ṣe ẹnu sùúkì yóò bojú jẹ́ àpáyé náà ló ń gán ti mọ̀ pé yàdò mú ń jẹ ni parí pè ní ẹ̀dáhùn Mm, torí gbogbo tó bá dùn lọ́dọ̀ aláàárẹ̀ ìnira ni kódà ọbẹ̀ ó máa rò sí aláàárẹ̀ ní pé àwọn ìgbà kan bẹ bọ́bẹ̀ bá ṣe dùn tó ta sánsán tó náà lè yóò sì kó ìra rẹ̀ sí lágbà pé àárẹ̀ kọlù ọkùnrin ọlọ́mọ tó bá sì wa ní àlàáfíà àwọn tó ń wá àlàáfíà ọlọ́run bá ní jogún ẹ̀ fún wa ànábì ní ìkejì wà ìdá alákìyà àwọn tí ó gbà rẹ̀ ẹ̀rin ìyàn gílà wọn máa rí o ààrẹ rí mú sẹ́kì inú rẹ̀ òjò mọ́gbẹ́wà wọn ah, ò sì gbà rẹ̀ àwọn èèyàn sì mọ̀ tí ó gbà rẹ̀ nínú báwọn àfáà sọ nínú ìtumọ̀ tọ́lọ́n sọ wípé tàbí sọ wípé ọlọ́run sọ pé ni wọ́n nítorí pé ọlọ́run ní ó gbé jíjẹ àti múmu jùlẹ̀ torí tèmi àwẹ̀ nìkan ní iṣẹ́ tó jẹ́ tẹ́yàn bá ń ṣe ìwọ nìkan ló mọ̀ bóyá ṣe àbó ṣe

níbi ìyẹ̀pẹ̀ tó sáàtà tó rí olótúlọ jíwo nínú yàrá kò tó lè gbà alágídí tí ò mẹ́sìn lọ pẹ̀fẹ́ ìyà méjì nù ó kọjá pọ̀mọ̀pọ̀ méjì yóò jí àmọ́pọ̀mọ̀pọ̀ méjì ṣùgbọ́n kọjá bẹ̀ pẹ̀lú ọlọ́mọjà wọ náà kí ni mo tó mọ̀ mọ́

so ṣùgbọ́n tó wá jíjọ́ gbéǹde gbogbo aláwẹ̀ yóò pàdé ọlọ́run lẹ́ni tínú rí ó dùn nítorí kíni nítorí àwẹ̀ rẹ̀ tí ó gbà ànábì sọ̀lọ́lá àríwàtánù ríwáyà bùkọ́rí lọ́lọ́ ni yá ṣúrùkùtọ̀ àmọ́hù wàṣàrọ́bàhù wàṣàwátàhù min ajili ó gbé jíjẹ rẹ̀ mímú rẹ̀ àtòjúkòkò rẹ̀ ní rẹ̀ jùlẹ̀ torí ìtẹ́ni àṣìyàmù ní ìtẹ́ni láwẹ́ wà á náà jí sí ibi èmi ní sẹ́lẹ̀sàn wàlẹ̀ hasanu tó bí aṣírí àmsàlẹ̀ gbogbo dáadáa bí ìrìnbá ṣe ẹyọ kan ó kéré ní mẹ́wàá láàbì lọ́pò rẹ̀ àdẹ́bí sọ̀lọ́lá àríwàtánù ríwáyà amẹ́lì bìnà ádámà yìí gbogbo iṣẹ́ olóore tí mùsùlùmí bá ṣe láyé tẹ́ bá fẹ́ sọ lẹ́sàn wọn ní sọ́lẹ̀ yóò kan àfi tí ò bá rí ṣe lókù tẹ́ẹ̀ bá gbèrò ní ìsìn pé ẹgbẹ́ fún èèyàn ni máa fowó ṣàlàyé owó ní wọn sábà yá àwọn èèyàn lójú omi máa fún ní 100 naira ó sì fún 100 naira láàdá tí ó kọ fún èèyàn tó kéré jù torí pé ìlọ́po mẹ́wàá ló kéré jù ní gbogbo ẹ̀san tágbà lọ́dọ̀ lọ ta ni wọ́n kọ́ rẹ̀ náírà fún ẹni tó fẹ́ fún yàn lọ́rẹ́ náírà ló bá wá kòkò rí 100 naira yẹn wọ́n wà kọ́ fún kó ti ná láìná àpẹẹrẹ èèyàn rí bàbá kan bọ̀ ah, ó yẹ 500 naira owó mo fi sórí tébù ṣe súnmọ́ lẹ́yìn bá sáré 500 naira 500 naira ní rọra mú mi bá bẹ́ ká ah, ló ìyàwó ẹ̀bá yẹ 500 naira yẹ òun látọ́ fi ra fùfú á jẹ níta oògùn oh wọ́n sì kọ́lẹ̀ fún pé òbí fún bàbá yẹn ní 500 naira ládàá níyàn yẹn ni ìyàtọ̀ tó wà láàrin ẹ tó láníyàn dáadáa ṣùgbọ́n lọ́wọ́ fún níyọ̀ǹda láti lè rí ṣe àtẹ́ntọ́ láníyàn dáadáa tọ́lọ̀ wá yọ̀ǹda tó rí ṣe nìyẹn ẹ̀tọ́ láníyàn dáadáa tí ò wá rí nǹkan yẹn ṣe wọ́n ó kọ́ pó ṣe ṣùgbọ́n ẹ̀yọ̀kan náà ni ṣùgbọ́n tó rí ṣe ó kéré jù ìlọ́pọ̀ mẹ́wàá ní ìyẹn bímọ láàrin ẹ̀ dáadáa bá ṣe wà mọ́ṣáláṣí ìrònú kí ló fẹ́ kí ṣe tí mọ́ṣáláṣí máa ṣe kó láàrin kó fẹ́ ṣe wọ́n kọ́ fún ọ̀pọ̀ ìṣe gbòòrí di kèfèrí lórí ìjókòó èyàn máa di mùmìnì lórí ìjókòó èyàn sì ìyẹn lè sọ fún ìdínú ẹ̀mí rẹ̀ pé kò tí ẹ̀sọ́ lọ mẹ́jọ ìwọ̀n láti jẹ́ àti ẹ̀sí kó yọjú gbogbo àwọn tí ò fi rìn kó kàn wọ́n kó ń dó lórí ó ti di kèfì rí bà wọn níbi tó jókòó sí ìmúlá tó bá tó wípé akínà ń sọ ẹ̀ àwọn òṣìṣẹ́ lẹ́mí ìṣẹ́ ìtọ́jú lọ́jú èsì ló sì sin lọ́dọ́ náà foríjò ọlọ́run tún ti foríjì ó tó ti fi mù mí padà lójú kan táà ń wo táà mọ́ sí pé ká máa bẹ lọ́run ká lè ní àtúbọ̀tán rẹ̀

àtìyàmù wà kùránì yàṣfàánì ìsọ̀ ìbìhìmá kùránì àtàdí àti ah, ààwẹ̀ wọ́n sì pẹ àwọn ẹni tí wọ́n níjọ́ gbẹ̀ǹdé lóòjọ́ àtìyàmù àwọn owó lẹ́ni wọ́n ẹ̀yìn bá máa ṣe ké kùránì tí máa kì láwà tí àwọn bàbá kan ní ìsìn wọ́n ti dàgbà béèyàn lọ béèyàn bọ̀ orí kùránì rẹ̀ ti bá wọn tí wọ́n bàbá mi ò ríran mọ́ àwọn ọmọ rẹ̀ ti lọ bá àgbàgbò ìní ò ríran wọ́n ti lọ ṣe kátàràtì fún wọ́n ti lọ bá aṣọ pẹ́lẹ́sì àwọn ti fi kùránì ní ké ńlá fi wípé gbogbo àwọ ọ̀dọ́ ká gbìyànjú láti mọ kùránì ké alérùpẹ́ mi ò ní gùn kó gùn bẹ́ẹ̀mí bá gùn tán sáfíríkà mọ jìkì ló mọ tó ọkà kúlífú aláwọ̀ àádù sàmọ́dù lábíyà nígbà tó bèé ké mẹ́wàá yóò sọ lọ́tọ́ bá mọ̀ kùránì ó lọ parí ìkíní ó parí ó tó fúnkà ẹwọ bàbá wa míṣẹ́nà zambin níbi sábútọ́nà ní àbọ́dún kejì wọn ó ní more than children láwọn ti bẹ̀rẹ̀ kùránì láti bẹ̀rẹ̀ dópin táwọn parí ẹ̀ wọ́n ti wòlímẹ̀ ara àṣesí bẹ́ẹ̀ bá parí odidi kùránì èyàn mọ́ sí àwọn èèyàn pé wá bá mi jẹun ẹbá mi jọ mọ́ kí kùránì láti fàájì àpò parí ẹ̀ sí náà sí èyàn sì pa odidi màálù ẹmọ bá mi jẹ́ kí láì jẹ bàbá mo pé kùránì láti fàájì àpò kéde náà sí mo parí ẹ̀ ẹmọ bá mi jẹun èyí tó ti sọ pé káwọn ọmọ rẹ wá máa ṣe bá dé fún ọ tó bá ti dàgbà

sọ nígbà pé ìdí àwọn ẹni máa ń kùránì yẹn kùránì ó sànú wọn ìwà tó wà mọ kùránì káàkiri láàrin wà ń sọ wà yẹ wùlì kùránì tá a ta òfin ìwà wà alẹ́ ìṣá láwù àjùrọ̀ ìwà tó ń ké kùránì tó ń ké tààtà tí ó rọ̀ ọlọ́run tó ní ọ tó ní ọ lára mọ́ ọkọ́ lọ́dọ̀ àwọn àbá náà bó ṣe dàgbà yẹn ó gbà ládá méjì àwọn àbá ní kí ní ìsinmi ládá méjì ládá gbìyànjú tó ń ṣe lọ́wọ́ tí ó bá ti bẹ̀rẹ̀ pé kí ni bàbá ń ké kùránì ni ó tún gbà ládá kó ké kùránì náà tọ́tọ́ náà yá àti dàgbà jẹ́ tó lè kọ̀lọ́ ó dàgbà jù lọ́wọ́ mọ̀ gbà ládá bó ṣe

yóò àmì eh, àmọ́ tó bá kú òun rẹ̀ yìnbọn lójú òun báyìí tẹ́rẹ bá ṣe ẹwà ṣe báyìí ìrọ́ àwọn ọ̀rọ̀ ọlọ́run ló máa pè wọ́n sí hmm, àwọn ọ̀rọ̀ ọlọ́run lèèyàn máa pè yàn sí èyàn lè wo àsìkò èèyàn irúgbà tí yóò sówó sí nǹkan kan sí yẹn lọ́rọ́ kan bàbá kí mo rí báwọn èèyàn kò pẹ́ fún wọn ẹ̀rùn lómi náà ah, ẹgbẹ́ lọ bẹ̀ ìmí ń sáré ní bàbá yẹn ogun tí wọ́n ní kó ṣe nu kẹ́mì rẹ̀ ó lè gùn àwà kan bọ̀ wà àgbàjá pé kẹ́mì rẹ̀ bá gùn náà ó dá ìdí ní tàbí rẹ̀ rẹ̀ mọ́ jẹ sí táwọn èèyàn bá ti ń mú àwọn ìtumọ̀ burúkú wá àwọn ọmọ bá yí wọn tú sí dáadáa tàbá ti mọ̀ pé súnà bàbá yẹn ti ń parí ẹ̀kẹ́bẹ̀ ológun ní àà ah, ìfà ìdíta ti gbọ́dọ̀ lọ jẹran yẹn nìyẹn torí àwọn bàbá ti ń ṣe dáadáa báyìí lẹ́ni wọ́n bá gùn náà láti mọ̀ rí dáadáa lórí ilẹ̀ yóò kú ọ̀lọ́dọ̀ yẹn pé gbogbo nǹkan ti nísàmọ́ yàtọ̀ tó bá kó mẹ́ olórí ibú ní òkè ọ̀lọ́dọ̀ àwọn alákọ̀ọ́rí ẹ̀ lè rí nǹkan wí lọ́dọ̀ yóò yìí á ọlọ́ọ̀sánúwà nítorí àsìkò aláàbíwà sọlọ́bà àríwá àríwá sọ wípé àṣìyàmùwà alìkùránì ẹ̀ṣfàánì ilẹ̀ àbìlì yàmọ̀lìkìá alìkùránì àti ààwẹ̀ àti alìkùránì yóò sì pẹ̀ àwọn méjèèjì fún ẹrú sì níjọ́ gbèǹde yàkúlù síà ààwẹ̀ wọ́n sọ pé ayé rọ́bì ìrẹ́ olúwa ní ooo mọ̀nà àtúmù tọ́ àmọ́ wàṣáwà ìmọ̀jọ́ jẹ́ wọ́n ìjọ́ ìyàwó rẹ̀ jókòó bá ìkòlé fọwọ́ kàn nítorí náà bá mi gbà pẹ́ẹ̀rẹ̀ o ní ó ní mẹ̀ná náà mọ́bí lẹ́yìn mẹ́jọ́ sùn lóru èyí ní bá ń gbà pẹ́ẹ̀rẹ̀ o ó ní gba òun ààwẹ̀ òun kùránì ti rọ́pò iná tó yẹ kó wọ̀ ọlọ́ọ̀bà lọ fún ọ́sàlì jẹ́nà ọlọ́ọ̀kú ṣe wá ní mùsùlùmí ní parí ẹ̀rí ààwẹ̀ kàfààrọ̀ àmọ̀tánrẹ́ ẹ̀ṣẹ̀ ààwẹ̀ máa ṣe kí ni àmọ̀tánrẹ́ ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ bẹ́yàn bá dáa nínú tẹ́yàn lè fi tán rẹ̀ àwẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ mọ́tàtọ́lọ́run rí kò yọ̀ǹda kórí ẹran ìdáyà pa ẹ̀rẹ̀ wà sáńpẹ̀lẹ̀ ẹ̀rẹ̀ ìdáyà àwọn bá mọ́ ìjọ àwọn tí ò rí pa kùránì sọ wípé yóò gbà àwẹ̀ yóò ṣe gíní yóò gbà àwẹ̀ báwo yóò ṣe gbà àwẹ̀ yóò gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta fìlẹ̀ hajji nígbà tó bá wà lọ wàtàbọ́látín ìlà ọ̀já tún yóò ti gba méje nígbà tó bá padà délé sílíkà aṣáàrọ̀ tún káàmìlà ló àṣẹ mẹ́wàá àtàwọn nǹkan mí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kọ́lọ̀kún fún alágbẹ̀lú rọ̀ ní kọ́lọ̀kún jẹ́ kí n tàà sọ الحمد لله ولي الصالحين ولا عدوان الا على الظالمين ثم الصلاه والسلام على رسول الله محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين Ah, nínú àwọn àǹfààní àwẹ̀ lọ́kan lóńdó dáàbì kásẹ̀ rẹ̀ nínú kújúbà ní àwọn aláàwẹ̀ wọ́n ní ọ̀nà tí wọ́n tá yà sọ́tọ̀ fún wọn tí wọ́n gbà wà jọ́nà jọ́pẹ̀ ṣàhádà ní wà ìyá àkùn mínú kọ́lọ̀ sí ìrìnàfẹ́ lára wọn sáà lọ́wọ́ sáà kọ́lọ̀ bá ní yọ́rọ́ sí sọ

invitation yẹ ti ní kàtígórì ti general bẹ gbogbogbò ṣùgbọ́n wọ́n nímọ̀ tí wá ti wò báyìí òkè gbà bẹ̀yẹn tó bá dé bẹ̀ ó wà rò pé èèyàn ńláńlá nítorí tó bá pàdé tí wọ́n fi sí ọlá lè jò mẹ́ ẹ̀rù ó bà ó tún dì báyìí náà ṣe bí adìẹ tó ga kalẹ̀ mọ́tù orí lè mú àwa ń tò kálukú wá lọ ń ṣe gíní àti mo ní ọ̀rẹ́ mi sàjọdọ̀dọ̀ ní àmúmọ́tì ní òdí ẹ̀bá múmọ́tì ní èyàn ògbò àwọn <laughs> àlìjẹ́ndẹ̀ náà láti jọwọ́ àwọn aláàwẹ̀ ojú ọ̀nà tí wọ́n là ń pè ní kí ni àrọ̀lá láyé ní kùlù mínú áhàdùn ọ̀gẹ́ ìrùhù kò sẹ́ tí ó bá bẹ̀wọ̀ àlìjẹ́ndẹ̀ jù àwọn nìkan lọ ìdà àdákọ̀lú ogini ní ọba ti lè wọ bẹ̀ báyìí fún ó tì ní falamẹ́bùkùn mínú áhàdùn wà mà ń dákọ̀lá ṣàrìbá gbogbo ẹ̀ tó bá wọ̀bẹ̀ ni yóò mú wà mà ń ṣàrìbá bẹ́yẹ̀ bá sì ti mú làmìyàbò má àbàdá òǹdó sún bẹ́mọ́ láìlẹ́ èèyàn lè yọ́ wà ń pé ìwòlò ń fẹ́ sí ó dàbí ìgbà tí wọ́n kó oríṣiríṣi nǹkan tí wájú èyí èyí ò sí lè jẹ́ gbogbo ẹ̀tàn ìwòlò

gẹ́gẹ́ bí bá ṣàlàyé fún wa oṣù ọ̀rẹ́ yìí gbogbo àwọn pàwọ́lẹ̀ mú ṣàlàyé lóṣù àtúlọ̀ ọlọ́jà gbọ́ bàbá gbọ́ ọlọ́jà gbà bàbá gbà ọlọ́jà bùṣìwà tàbá bùṣìwà kọ́lọ̀ kó gbà ní bàdà ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واهدنا واهدنا الى الحق والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاه